madarasatu dalili shar'i eléyìí ni ilé kéwú súnà torí afẹ́fẹ́ tá a mọ̀ sí madarasatu dalili shar'i tó ń wáyé láti markaz imam ahmed islami imam ahmed islamic center tá mọ̀ sí imais tí ẹ̀rọ àgbéka olùdásílẹ̀ rẹ̀ tó ń bá wa sọ̀rọ̀ yìí abdulrahman imam tí í ṣe zero eight zero three eight double five one two three four. gẹ́gẹ́ bá a ti máa sọ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ yìí pé gbogbo ẹni tó bá wà lórí telegram pẹ̀lú nọ́mbà wa yìí nínú gúrùpù wa gbogbo àwọn lecture tá a ti ṣe lọ tẹ́lẹ̀ tó ti dé one hundred and ninety four tó sì ti dé episode number thirty six rédíò ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ lábàá lórí fóònù wa tó bá wà lórí nọ́mbà wa tí a pè one two three four àkànṣe ìjókòó ni tòní pẹ̀lú ògbó ọlọ́run torí pé ní àáfà ńláńlá kan nínú àwọn àáfà tí Ìlọrin fi ń ṣe fáàrí látún gbé wá lónìí àáfà onímọ̀ ṣẹ̀ríà tó jẹ́ pé ní Ìlọrin fi ń ṣe fáàrí pé òun bímọ tí ó dà báyìí tí kálukú náà sì mọ̀ ẹ mọ̀ pé kóun náà ó bírú ọmọ bẹ́ẹ̀ kódà Saudi Arabia kan fi ń ṣe fáàrí náà fẹ́ jẹ́ wálé àwa la ní ẹ bá gbé nǹkan wa so ona náà ni professor abdulrazak abdulmajid alaro professor of uh, sharia àti civil law ní university of Ilorin. tó sì jẹ́ dean ní uh, tó jẹ́ hod ní uh, faculty of law ti islamic law ní uni ìlọrin ọlọ́njárí àwọn àfáà ọlọ́njárí wọn pẹ́ àwọn làgbé wa lónìí fún nǹkan tó ń jà rìnrìn ní ìlú afáàlímì láìláha ìlàlá nǹkan tí ó yẹ kó jára ìrìn nílùú afáàlímì tó jẹ́ pé afáàlímì yìí náà rahimahullah òun ló tan náà sí àìmọ́lẹ̀ dé títí dé òkun lọ́hùn dé sálẹ̀ lọ́hùn tí gbogbo àwọn ìsàlẹ̀ sì ti ń lò ó òun náà lọ̀rọ̀ ìjáàbù tó wá fẹ́ da awuyewuye ní ìlú afáàlímì láwọn á pe àwọn afá oníṣẹ̀ríà ẹ wá bá wa dá sí i gómìnà ti gbé kabi tó yí ó dábi tílé ẹjọ́ gbé kalẹ̀ méjì ibi tọ́lá àti gbogbo àwọn onílàkà iná gbé sí nígbà tó tún wá di awuyewuye tó tún bá wa sílé ìwé fáwọn ọmọ tó ó dá ẹjẹ́ agbọ́ kí ni sẹ̀rí àwí àwọn pòfẹ́sọ abdulrasaq abdulmajid alaro ẹ̀dàkùn ẹgbọ́ ọ̀rọ̀ ìjáàbù ṣé ó tẹ̀ wá ní sẹ̀rí àìsìlámù ni àbáṣà lárúbáwá ni àbí anybody tó bá wù lè ṣe àbí kí ni ṣẹ̀rí àwùsí ìjáàbù gangan. الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد ní ìbẹ̀rẹ̀ àkí àwọn àlùfáà wa tí wọ́n ń ṣe àtọ́kùn ètò yìí ọlọ́run kọ́ mọ́sá san ilẹ̀ san dáadáa. Allahumma àmín. àfi kíkí tí náà àfi kí gbogbo àwọn olùtẹ́tí sí wa ní àkókò yìí wípé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikum assalamu wa rahmatulahi wa barakatuh. ọ̀rọ̀ nípa hijab nínú ṣẹ̀ríà ìsìláàmù èyí tọ́lọ̀ ń fi rán annabuwa muhammad sallallahu alaihi wasallam dandan ni ọ̀ranyàn ni dandan ni ọ̀ranyàn ni Allahu akbar fún gbogbo obìnrin mùsùlùmí dandan ni ọ̀ranyàn ni nínú alkur'an al-karim Allahu akbar dandan ni ọ̀ranyàn ni nínú sunna annabuwa muhammad sallallahu alaihi wasallam kọ́dà dandan ni ọ̀ràn àyàn ni nípanupọ̀ gbogbo àwọn àlùfáà oníṣẹ̀ríà àwọn tí wọ́n gbọ́ alukur'ani yé tí wọ́n gbọ́ sunna hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam yìí. nínú alukur'ani karim olùwọ́ba sọ nù aya tó ju ẹyọ kan lọ àmọ́ gẹ́gẹ́ bí àsìkò eh. bàbá ti ké ẹyọ kan tàbí méjì ah, lápèjúwe olúwa sọ fún anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam léyìí tí ń jẹ́ àṣẹ fún anẹ́bì gan fún rẹ̀ anẹ́bì tó mú ìsìláàmù wá gan fún ara rẹ̀ ọlọ́run wá kí ó dúró lórí anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run nípa àwọn ọmọ mo pọ̀ yìí Allahu akbar kò dúró lórí tiwọn pa àwọn ìyàwó rẹ̀ láṣẹ tí mo fẹ́ wí Allahu akbar. ọmọ lórí wọn wà ní nisa'ul mu'minin ẹjẹ́ káyà náà káwọn àti gbogbo obìnrin mùmínì tí èdíjọ́ gbèǹdé àlùkìyàmà. Ah, èmi náà sì fẹ́ kóbìnrin tèmi ní wà náà kó jọ ìyàwó ànábì àtọmọ ànábì. wọ́n bá tiẹ̀ ti jẹ́ mùmínì òfin hijabu ti kó sínú. ó ti kó sínú. olùwọ́ba tọ́lá rẹ̀ ga sọ pé ya ayyuhan nabi kulli azwajika wa ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين قلوا أني والنبوة محمد صلى الله عليه وسلم àṣẹ pa àwọn ọmọbìnrin rẹ̀ láṣẹ pa àwọn ìyàwó rẹ̀ láṣẹ pa gbogbo obìnrin mùmínì tọgbọ lọ́wọ́ ọba gbọ́ tọgbà fanabuwa muhammad sallallahu alaihi wasallam bí wọ́n bá wọ aṣọ tán kí wọ́n wọ nǹkan lé èyí tá ń pè ní jalibaabu bí kùránì náà ti lónù àmẹ́kùnmọ́lá bó ti lónù aláwọ̀ àti jàlìbáàbù àti ṣèjáàbù òun ni tóbìnrin dàbò orí rẹ̀ látòrí tọwọ́ awalẹ̀ omi ọwà ń bẹ bá ti kanú aya mi nísìnyí yóò dúró lórí aya omi ń bẹ yóò sọ̀kalẹ̀ kọ́dà yóò tún tayọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ làlùkùrá nípa wa láṣẹ bẹ́ẹ̀ ẹ̀rí nu àyà yìí ó ní yóò di ní yìí jàlá bíbí hinna. àwọn pé dà kọ́ wálẹ̀ bẹ́ẹ̀. zálíkà adìnà ayọ̀ ọ̀rọ̀fìnà fàlà yóò dẹ́yì wọ̀kẹ́nà allahu ghafura rahim allahu akbar. olùwọ́ba ní nítorí ṣíṣe bẹ́ẹ̀ ní ọjà àmà wọ́n yàtọ̀ pé àwọn obìnrin mùmínì làwọn èèyàn. allahu akbar. àti àlùfáà wa. náà. ọ̀gbẹ́ni tí ó mọ̀rọ̀ ti ń dá sí i kó béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àlùfáà lọ́dọ̀ àwọn àlùfáà tẹ́rí ọ̀rọ̀ hijabu identity mùsùlùmí ni identity dábì dá mùsùlùmí mọ́ ń wí ìzálẹ́kà adínà ayọ̀rọ̀ fúnà kí wọ́n wọ hijabu kí wọ́n wọ jàlìbáàbù nílẹ̀ fi mọ̀ páwọn mùmí nílẹ̀lẹ́yìí torí náà ọ̀rọ̀ hijabu ti kú lọ́rọ̀ pé àwọn kankan ń wọ identity mùsùlùmí Allahu akbar. ẹni ọba wa fẹ́ bọ́ identity kúò lára mùsùlùmí sọmọ pé ń try láti bọ́ ìsìláàmù kúò náà nù. bẹ́ẹ̀ni torí pé àṣẹ ìkànnà kò yé mùsùlùmí ní ìbìsìn. bẹ́ẹ̀ni wọ́n tẹ̀lé mi ọmọ ẹ̀ka ah, kí ló wá lé tó. kí wàá ló lé ń fà sára bá lọ́rọ̀ ìjáàbù. kò yẹ pé ìjáàbù is our identity. Allahu akbar. Identity Mùsùlùmí ni ta ń wí bẹ́ẹ̀. Olùwàlúwà. Zalika adìnà fàdà ìwòlẹ̀ bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ òun ni ó jẹ́ wọn mọ̀ wọn pé ah, àwọn obìnrin tó gbọ́lọ́ngbọ́ ni àwọn obìnrin mùsùlùmí ni. àgbọ̀dọ̀ fi lọ́kúlọ̀ lọ wọ́n àgbọ̀dọ̀ máa pọ́n wọn lé náà fàlà yóò rẹ̀ nítorí àsìkò. Naam. Aya mi kuma torí mo ní kìí sọ̀rọ̀ aya kan lọ́rọ̀ hijabu ní Al-Qur'an Karim. Tọ́, kẹba wa ṣe sókí. Kákí aya kan sí, olúwa bá tún sọ nù Al-Qur'an Karim nínú àyà mi. Naam. Wa kullil mu'minati yaghdudna min absarihinna wa yahfazna furujahunna wa la yubdina zinatahunna illa ma dhahara minha wal yadribna bi khumrihinna ala juyubihinna. Allahu akbar. Ọlọ́run sọ ń bí kàtígóríkálẹ̀ ẹ̀dàkùn kọ́nà ká júwe àyà ni ọba fẹ́ lọ wo translation rẹ̀. Suratu Nur chapter twenty four alukur'an karim eh, chapter làwọn èèyàn mọ̀ aya thirty one <laughs> aya ọgbọ̀n ó lé kan olùwà ni waliyadribna bi khumurihinna ala junubihinna inú kọ míì tí sẹ̀rí àtún pẹ hijabu ní khimaru olùwà bá ní kí la ní ẹ̀wọ̀ tí ẹ̀ dàbórí yín tí ó wàá bò dé àyà yín juyubu lédè lárúbáwá nínú alukur'an ni àyà ní jẹ́ bẹ́ẹ̀. Allahu akbar irú èyí tá a rí ọmọ wa ń wọ̀ tí wọ́n láwọn kan yọ kó lórí wọn. yọ kó lórí wọn. ṣe olúwa nínú al-Qur'an. Allahu akbar. olúwa ní waliyadribna bi khumurihinna ala. juyubihinna. wọ́n da hijabu wọn borí wọn kọ́dà kọ́ má níbi ọrùn wọn kọ́ sọ̀kalẹ̀ sí àyà wọn. àyà tó bá wọ jàlùbáàbù tán. àti ọlọ́run lélẹ́yìí o ẹ dákun torí náà ìbéèrè tẹ ìbéèrè àlùfáà wa ni pé ní ìṣẹ̀rí àwí ìṣẹ̀rí àwí nù ẹ̀ tó bá fẹ́ yọ pò nù tọ́ inú súnà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam al-Qur'ani wa Aisha radiyallahu anha ó ní jọ́ta ayà yìí sọ̀kalẹ̀ wal yadribna جيوبهن قالت عائشة رضي الله, رضي الله عنها رحم الله المهاجرات الأول ọlọ́run kọ́ mọ́ta bá ń kí àwọn ẹ̀yà àkọ́kọ́ àwọn mùsùlùmí àkọ́kọ́ àkọ́kọ́ nígbà tó fi ń sọ̀rọ̀ náà ń sọ̀kalẹ̀ kí láríṣà ń sàdúrà fún wọn sí oníjọ́ táyà yìí sọ̀kalẹ̀ ẹni tí ò rí ìjáàbù tí ó lò ó sì má sọ rẹ̀ tóró ó sì yá sí méjì ó sì fi ṣe ìjábò orí ní kó fi bò ó palẹ̀ àyà rẹ̀. Allahu akbar. Eléyìí ni. Ẹ̀sìn ni, àjẹ́ pé ẹ̀sìn ni. Allahu akbar. Ẹ̀sìn ah, ni. Kí ni ń jẹ́ sí? Alukurani. Kí ni ń jẹ́ sí? Sunna. Sunna Nabi sallallahu Tọ́. Prof ẹjá fi kankan o torí ẹ béèrè pé kí ni ṣẹ̀rí àwí o ó dá àwọ́ bẹ́yàn bá yọ mẹ́yàn bá ní kí ni ń fi kíni kan kí ni ń sọ nǹkan dẹ̀sìn nù ṣẹ̀rí à Naam. Al-Qur'an al-Karim. Al-Qur'an. Oni sọ́ọ̀sì àkọ́kọ́. Àtìrí. Àtìrí. Súnà Muhammad. Sallallahu alaihi wasallam àtìrí. Kí lẹ́lẹ́ẹ̀kẹta, òní al-ijma' gbogbo àwọn àlfáà tí wọ́n wá gbọ́ ṣẹ̀rí àyè. Imam Malik, Imam Malik gbogbo. Gbogbo Anas ya ba Imam Abi Hanifa, madhhabu al-Imam Malik, madhhabu al-Imam Shafi'i, madhhabu al-Imam Ahmad ibn Muhammad ibn Hanbal. Rahimahumullahu ajma'in. Àwọn alfanu. Àwọn afo sharia tolon tolon funu. Gbogbo wọn pátá ni wọ́n panu pọ̀ pé dandan ni kọmọbìnrin ó borí rẹ̀ wálẹ̀. Bẹ́ẹ̀ bá ń gbọ́ pé wọ́n ya pẹ́ ẹnu sí nǹkan kan, ibìkan náà ni pé ǹjẹ́ kó bojú ọlọ́wọ́ jẹ́ dáa fún yín prof ibi èèyàn ti ń dàrú nù ibi ti ń dàrú nù pé ìjábù ìjábù ní kọ́pù bojú pé pé ah, ah. àbí ẹ̀dàkùn ọ̀rọ̀ orí rédíò ní kí ọkọ̀rọ̀ yàrá kò sí àfáà kan tọ́lọ ń gbà fún tí gbogbo ọmọ ànẹ́bí adáma náà gbà pé àwọn àlfáàní tí wọ́n gbẹ̀sìn yìí mọ́dàbí ìmáàmù Abu Hanifa lẹ́ẹ̀kan sí mọ́dàbí ìmáàmù Maliki mọ́dàbí ìmáàmù Shafi'i mọ́dàbí ìmáàmù Ahmad bin Hanbal àwọn gbogbo wọn ni wọ́n panupọ̀ kò sí kò sáyà bí kò sí èkè eléyìí tọrọ sálábí súnfí sálábí súnfí sálábí súnfí sí ọ̀rọ̀ àlè ìjìmá bí wọ́n bá ní àárín wọn ń jẹ́ apẹ́ ẹnu ojú pé wọ́n ní ilá mọ́zọ̀ ọ̀rọ̀ mi ni ha ọlọ́run ní ẹgbò gbogbo àfihàn tó bá hàn àrínú wọn tí wọ́n nínú tó hàn lójú àrínú wọn tí wọ́n ní kọ́dà kóbìnrin ó gbojú náà nínú tíṣẹ̀rí àwìn. pé ọ̀ràn yẹn tó ní lọ́dọ̀ tàwọn. lọ́dọ̀ tàwọn bẹ̀ẹ̀ni <laughs> àmọ́ ọ̀rọ̀ pé kọ́ ọmọbìnrin ó wálíyágbérébìnà bí kúmúrì hínà àlájù yúbì hínà kọ́dà nǹkan borí kọ́sọ̀ kalẹ̀ sí gbáyà rẹ̀ ọ̀rọ̀ yẹn náà fún ìṣẹ̀ríà tó ní kìí sọ̀rọ̀ ẹ̀yà tọ́ ẹsẹ̀ o àfẹni tí ń bá ń pèrè láàfà àti ìsàfà olóko àfà nù olóko àfà àmọ́ ní àwọn àfọ́ ìṣẹ̀ríà o láti dọ́hun dòní gbogbo wọn ni wọ́n panupọ̀ lórí pé kọ́mọbìnrin ó fi ti ọlọ́run ni ó dàbórí ẹ̀ tí ya ńlá wa Aisha ń sọ pé kọ́dà ń gbà táwọn kan orí bí wọ́n dàbórí wọ́n sì ya aṣọ wọn ya aṣọ tí wọ́n ró ìyẹn nípa aṣọ tí wọ́n ró lé aṣọ míì èdè tó kúra wọ́n lẹ̀ ń wo kọ́kùnà mòrútọ̀ hún nà bí Aisha ti wí mòrútọ̀ hún nà aṣọ bí ìpìlẹ̀ àwọn ẹ̀yà wọn ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni nígbà àwọn òrí tí wọn ẹni tí òrí tí ó fi ṣe ìjáàbù tí èborí rẹ̀ bọ́lọ̀ ń ti pa láṣẹ wọ́n sì ń ya ìpele wọn sí méjì. ayágbẹ́tẹ̀ yẹn bá wọ àǹkárá tó wọlé èsì tó sì ṣe gbàràgàdà lára tí gbogbo ẹ̀ tí ò fún lára tí ò fún mára rẹ̀ pínpínpín ṣé àlẹ́ ìpele yìí náà ní ìjáàbù torí pé ó ti bu ara rẹ̀. torí pé olúwọba ní wàlá yubdina zinatahunna kí la torí ẹ̀ ní ẹnu ìjáàbù ni pé ẹ má fẹ́ sọ yín hàn gbogbo ń tẹ́ dágọ̀ yẹ́ ẹ̀sọ́ ni. ẹ ó dá tó bá lọ mú rú lápèjúwe tó bá mú aṣọ tí èsẹ̀ sọ tó mú tó fi rán bùbá tó sì fi rán ìró tó mú àǹkárá tí ẹ̀sọ́ púpọ̀ tí a lè pè yìí náà níjà mú. àtẹ̀sọ́ púpọ̀. àtẹ̀sọ́ díẹ̀. olúwa ní wà láàyò bù dínà. dínà tà hún nà. mo ti lápò wọn pè yìí ònà òṣèríà. ok ọ̀pẹ́sọ díẹ̀ ọ̀pẹ́sọ púpọ̀ gbogbo ń tọ́ bá jẹ́ sọ olúwo pé mo ní mùsùlùmí ọmọ tẹ̀sọ́ àmọ́ níbẹ̀ bá ti wá fẹ́ jáde ẹ̀wà dá nǹkan bò ó ẹ ṣeun tọ́ àfọ́ àbúrí àsìkò. àti jùlọ lórí ilé ìdí ń bẹ tó jẹ́ iṣu nísìnyí. náà ọ̀lìyàgbọ́rẹ́ bínú ẹ̀bẹ̀ kó múri ìhé náà aláàjù yóò. táwọn ọmọ mú làwọn ọmọ mú. iye tí ó sọ ká. tí ó sọ ká rẹ̀ títà yà yín. dókítà òrùsẹ̀ ń wílẹ̀ kan lọ sórọ́tò nóòrì lọ́wọ́ o. tọ́ àyà kíni. 31. Wàlìyà Gọ̀rìbìnà bè kúmrì nínà. Àyẹ́gbẹ́ táwọn ọmọ bá lo ìjáàbù ní sùkú gan-an, kò gbọ́dọ̀ fọ̀sókè àrígbáyà wọn o. Kò gbọ́dọ̀ fọ̀sókè sígbáyà wọn o, ẹ dákun o. Ọ̀rẹ̀ jẹ́ ìjáàbù ayákìlá lójúmọ̀ ní. <laughs> Oríṣiríṣi lọ́mọ fún lóko. Ẹjọ́ àlọ́mọ rí, jẹ́ lọ́mọ rùn, jẹ́ lọ́mọ jágbọ̀n. Eh, ẹ dákun prof torí àsìkò. Ọlọ́run ti fi rọ̀ lọ́rùn ọlọ́run ti gbà sí. àlámà mi àmì. ẹfẹsẹ̀ yín rẹ̀ lẹ̀ lórí ntàwa nítorí ẹ̀sọ́ eléyìí ni pé lórí ntọ́lọ́nfẹ́ lẹ̀ wa o. tọ́. lórí ntà nẹ́bi ṣe lófin lẹ̀ wa o lórí ti gbogbo àwọn àlùfáà oníṣẹ̀ríà tí wọ́n gbẹ̀sìn yé. ó lẹ́wà o. tí wọ́n ní dandan ní lẹ́wà o tọ́ọ̀rì bẹ́ẹ̀ ọlọ́run ní gbà lọ gbogbo àwọn tó kù ọlọ́run ó ti rọrùn. aláwọ̀ àmì tọ́ni tó wá ń ṣẹlẹ̀ ìlú àfa àlímì ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ìlú àfa àlímì tó gbẹ́sìn débì tó gbẹ́sìn dẹ̀ gbogbo ìsàlẹ̀ lọ́hùn tó yẹ pé àwọn ìsàlẹ̀ lọ́hùn náà tí wọ́n ti wá ń ṣe é tó sì jẹ́ pé bí náà ló ti lọ kí lẹ rí sí tó yẹ pé àwọn ọmọ iléèwé wa ń wọ̀ lọ àwọn bàbá yìí sì ń gbé wọn sì ń gbọ́ wọlé wa léjìká àwọn bàbá tí wọ́n lè lù tí wọn ní fẹ́ kí ìlú ó tú ọlọ́lá wa ṣe wọ̀lá ya sí fún kẹ́mílẹ̀ náà ẹni tó ní ìlú tí ò ní fẹ́ lù ó tó kó ò ní fẹ́ lù ó tú wọ́n máa gbọ́ wọlé wa léjìká ẹ̀yọ́ mọ̀ yẹ́ ṣe sùúrù àbáyín yanjú rẹ̀ á ṣe sùúrù wọ́n dá wa láre lákọ̀ọ́kọ́ ní kóòtù láre lẹ́kọ̀ọ́ adé sùúrù náà wàá máa ń lópin ó dà baba ati zuru ọlọ́run wa fi gomina wa lálùbáríkà abdulhamid abdulrasaki gbogbo tí gómìnà ò ti rí ṣe gbogbo gomina lati 1975 ti dídì sìn ọlọ́run wa ní kó rí ṣe àtúwáńgbọ́ yìí wo yíye wúyewúye prof kílẹ̀ rí sísà. sẹ́rí bẹ́ẹ̀ lọ yìí èyí gẹ́ tó ẹ́písòdù kan. torí wọ́n ní ẹni ọ̀rọ̀ ń dùn ẹ mọ́ fọ̀rọ̀ lọ. sẹ́mọ̀ pọ́ mọ ìgbà àfa lími lèmi. bẹ́ẹ̀ni ẹ̀yin náà ti jẹ́. bẹ́ẹ̀ni ẹni ọ̀rọ̀ ń dùn ni wa o. bẹ́ẹ̀ni wàláyé ẹni ọ̀rọ̀ ń dùn ni wa. bẹ́ẹ̀ni ojú ti ń tì wá ń ta gidi ah, ẹ bá rí àwọn messages láti ọ̀ṣun láti èkó lọ pé ah, ìlú àfáàlì ní ah, ìlú àfáàlì ní tẹwà kọ́ wa kéwù ní ìjà àrùn àbí nǹkan gómìnà lọ́yọ́ gọ́ọ̀nà Ṣèyí Mákindé Ìyá Mùsùlùmí kọ́ ni? Kéde Mùsùlùmí o. Kéde Mùsùlùmí? Ó kéde tí gbogbo òwe ìròyìn gbogbo rédíò àti tẹlifíṣàn gbé pé òun ń gbọ́ pé wọ́n ní ọmọbìnrin ọ̀gbọ́dọ̀ lo hijabu nílé ìwé lọ́yọ̀ọ́ ọ̀yọ́ tòun yìí kọ́. ó jáde sísá ó wà. kọ́kọ́ wá ya fọ́tò níbi tí ti ń pín exercise books fáwọn ọmọ ilé ìwé lọ́yọ̀ọ́ state. ọjọ́ mẹ́rin márùn-ún sẹ́yìn. wọ́n ọmọ tó lo hijabu dúró lẹ́gbẹ̀ẹ́ òun. lẹ́gbẹ̀ẹ́ òun. ilé ìwé yòókù ẹni tí ò lo hijabu dúró tì ọmọ tí òbí rẹ̀ ni ó lò náà lò òun náà dúró. odidi gómìnà. lọ́yọ̀ọ́ state. lọ́yọ̀ọ́ state torí ẹni ọ̀rọ̀ ń bẹ mẹ́fọ̀rọ̀ lọ yá lọ yìí ẹ̀ẹ́dàkùn wà láì ó ti ní lójú ó ti ní lójú ó ti ní lójú ọ̀ ó dá kí wá nìmọ̀ràn ti yín fún gómìnà fún àwọn alákatakítí àbíbò ní ká ti wí àti gbogbo àwọn òbí ọmọ àtàwọn tó ń bá gómìnà ṣe wàhálà tó ń bá ṣe fìtínà nílùú afáàlímì kí ni mọ̀ràn yín ìmọ̀ràn wa ni pé kóńkálukọ́ bẹ̀rù ọlọ́run. tọ́ kóńkálukọ́ bẹ̀rù ọlọ́run ọlọ́run la o. tọ́ gbogbo ẹ̀sìn téèyàn bá ń sìn ọgbà pọ́lọ́run bẹ̀. bẹ́ẹ̀ni. kóńkálukọ́ bẹ̀rù ọlọ́run kó sì jìnnà sábòsí. kó bẹ̀rù ọlọ́run kó sì jìnnà sábòsí. kó sì jìnnà sí àbòsí. torí eh, n tí ń bẹ ńlẹ̀ yìí bọ́bá yìí pé nǹkan míì tó ń bẹ tó ju ń ta lè pé ó clear enough àbáwí. Mm-hmm. Ah, ah, ọ̀rọ̀ ìjáàbù tí ń ṣẹlẹ̀ ń kwara yìí àti kanú òfin ṣẹ̀ríà nísìn alálùkùrá ní faramẹ́ faramẹ́ súnà faramẹ́ kẹta fà lọ ní ló gbé kalẹ̀ àwọn àfà àgbáyé ní ṣẹ̀ríà faramẹ́ òfin nàìjíríà wà faramẹ́ ẹ̀ẹ́ ẹ̀yìn àti lọ́yà tí mo fi lọ panilẹ́kún ó sì bà nínú jẹ́ lónìí yìí mo lè sọ authoritatively ó di judgment mẹ́rin ní Kwara State yìí wọ́n á fáàmù ráìtì ọmọbìnrin láti lo hijab lè rí. ẹ̀yin gẹ́gẹ́ bí lọ́yà ẹ̀yin gẹ́gẹ́ bí lọ́yà senior lọ́yà so àwa sàwábíkù kọ̀dọ̀ yìí àlàwà ń pè nù kéwú àwọn ọmọ bẹ́yìn ṣe ń pè ní ọ̀dọ̀ sí i. president náà nù sàwábíkù kọ̀dọ̀ yìí. sàwábíkù kọ̀dọ̀ yìí àsàwábí pé nù kéwú làwà ti ké. òde mẹ́rin. ok ní Kwara state ń bí. high court of justice Kwara state ti give judgment lórí hijab ní Kwara yìí nìkan ọdẹ méjì ó dẹ̀ high court. court of appeal tó jẹ́ at the federal level gbogbo nàìjíríà ní kwara yìí nìkan ó ti dẹ̀ méjì lọ́yà gbogbo nǹkan tẹ́ yóò máa wá kẹ́yẹ́ mọ̀ sírò rẹ̀. ọmọ òlò ìjáàbò gbogbo wọn lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ̀rọ̀ wọn takora wọn. kò takora wọn. àwọn tí ń kí èsè mùsùlùmí ń bẹ nínú àwọn tó. àwọn adájọ́ yìí. ìpè àkọ́dà òfin nàìjíríà constitution nàìjíríà. ok faramọ́ pé ẹni òbí rẹ̀ bá ní ọmọ mùsùlùmí ni ọ bí o ti múra lọ léèwé ni ẹnìkan gbọ́dọ̀ yọ ìjáàbò lórí ẹ̀. La ilaha illallah. ń takò òfin ọlọ́run nìkan kí ń takò mọ́. ok. torí àsìkò ṣẹwárí bí mo ti wí ní kwara yìí bẹ́ẹ̀ lórí lẹ́kọ̀ọ́. èkó èkó sí èkó. èkó ti dájọ́ yìí. Eh? court of appeal lórí kéèsì ìtẹ̀kọ́ yìí náà wọ́n ti dá. Allahu akbar fọ́ọ̀f. bẹ́ẹ̀ lórí lọ́sùn ọ̀ṣun ẹ̀dàkùn kí ló kù tá ń wá kódà lọ́sùn sẹ̀kẹ̀sẹ̀ náà mo fi ní ìtàkùn ah. ni pé kó ń kálukú ọbẹ̀ ah, wọn. àwọn àbúlé àbáàlì ni ọ̀ṣun sẹ̀kẹ̀sẹ̀ ẹ̀dàkùn ọ̀ṣun sẹ̀kẹ̀sẹ̀ ní kó ara ìlú àbáàlì ni. ẹ̀dàkùn ẹ̀ṣẹ̀. Ah, ọ̀rọ̀ ń ká mi láàánú. ó gbọ́dọ̀ ká wa láà ká jìnnà sábòsí ká sì bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀sìn téèyàn bá lóun sìn ọ̀rọ̀ eléyìí yanjú púpọ̀. akáàmọ́kànlá kankan mi ń bẹ́ẹ̀ yàtọ̀ sọ́rọ̀ ìjáàbù ah, nkankan bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ kórì kò bá làkà ìmú kó wájẹ́ pọ́rọ̀ ìjáàbù ni wọ́n máa bá òdìdí gómìnà fàbá yìí hmm. nkankan bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ tí yóò ṣe wí síta. ṣé wàá rí gbogbo ní bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ náà lọ́lọ́run ti ń jẹ́ ọ̀hàn yìí. Ah, ah. ṣé pé ní bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ eh, eh, àwa náà lẹ́bi. àwa mùsùlùmí. bẹ́ẹ̀ni alẹ́bí ẹ̀sáwò prof lọ́yà. kọ́dà yín kó ti ọ̀rọ̀ bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ láìpẹ́ yìí. bàbá wa sẹ́ríkì mọ́là ní ah, ọkùnrin kan bí ẹgbẹ̀rún ọlọ́run tó bá kẹ́ wọn. ọ̀fẹ́ kó dàmọ́ bọ́yá tí kò ní gbà. Eh, àsìkò ó kù bíi méjì. Eh, ẹ̀ẹ́dẹ̀ ń tẹ̀yọ̀ kan. mo ti kà á ti pẹ́ ìwé ìròyìn kan jẹ́ this week ní nàìjíríà ń jọ ìmọ̀ bóyá ń sìn jáde medicine ní 1988 ní ìwé ìròyìn yìí. this week ok this week. bàbá sọ ń bẹ̀ pé ńgbà tọrọ bíi kàmá tí ọ̀yá máa fà á máa fà á bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ mùsùlùmí ní bọ́lọ̀ntì ní káwo sí ni káwa sọ àpẹ́ ẹ dákun ṣé wọ́n pé kí ọmọ tí èyí mùsùlùmí ọ lò ìjábù ni wọn ò wí bẹ́ẹ̀ bàbá wa ọ̀rọ̀ fa ọ̀rọ̀ kan 1988 yìí náà gbẹ́gẹ́ ni bàbá wí rahimahullah rahimahullah bàbá ah When ní Muslims of this country have sacrificed a lot mm -hmm. and in the process offended God ẹ̀mí ah! tí mo jẹ́ láwa náà lẹ́bi. Allah Akbar. mo lè fún yàn ní ẹni ọba ní this week October twenty four I think yes nineteen eighty eight. nineteen eighty eight. kọlọ wo bàbá ah àwa mùsùlùmí àmàtí àmàtí nífaradà tó pọ̀ lù yìí kí ló má dàrú gbogbo tẹ̀ ń wílẹ̀ kan báwọn bàbá wọn lọ́wọ́ àwọn bàbá wọn lọ́wọ́ bá ń lọ rí hmm. ẹ̀ tó ní ìlú òní fẹ́ kí ló dàrú ẹ má dà ẹ má ah. bá wọn já kò jẹ́ láyé olúkadé àlejò wa ni wọ́n ah. nígbà àlejò bá wá ń sọ fọ́mọ lé pé o kò rí ọ́ jẹ́ láyé olúkadé rahimahullah ẹ̀dá ẹ̀rẹ́ ìtẹ̀mí ń wí òfin láwa náà lẹ́bi ní fún tí bàbá wí ni o bàbá ní nítorí pé ẹ̀mẹ́jì lọ dàrú nítorí pé ẹjẹ́ àjọ gbégbé àlàáfíà bàbá ní kọ́nà ó sì ti wá sún wa débi pé offended God kọ́nà wọ́n ti wá tẹ́lọ̀. La ilaha illallah. dákùn sí wọn ti ti wá tẹ́lọ̀. wọ́n ti ti wá. wọ́n ní láti 2013 ní kéèsì yìí ti lọ court. okay

o mo tẹ̀ à ń wonú mújámù mo à ń wo mújámù yẹn pé kí ni à ń jẹ́ reckless talk. àwọn reckless lóòótọ́. wọ́n ní reckless alájà àlùbáríkà ní rẹ́jọ reckless talk lélẹ́yìí ẹ dákun kí ni reckless talk. ìmọ̀ bàbá ti pùtì ẹ̀yìn ò bá àmọ́ ní kúkúrú ni pé ní kéèyàn ò fi àìmọ̀ kan ṣe bí onímọ̀ kọ́ wa ṣe. tí èsè fídì tí èsè fídì rẹ. kọ́ wa sọ kọ́kọ́ sọ̀rọ̀ náà jàù. torí nǹkan tí wọ́n wá. Mm, ṣe rí ọjọ́ ti lọ. ọjọ́ ti lọ ìṣẹ́jú kan ló kù. ń gbà mara kan àti gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀. gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀. tí pọ́lọ̀ ń ròyìn àwọn kan ní alukurani wọ́n ṣọ́ra wọlé hayata dúnìyà bẹ̀láàkẹ́rà. olùwọlá àwọn kan sì wọ́n ti bá tara wọn jẹ́ débi pé ẹ̀rùn ni wọ́n fi ń ra ayé. wọ́n fi ọ̀run wọ́n ta wọ́n fi ń ra ayé torọ́rọ̀ tóun náà sọ yìí òun náà nínú rẹ̀ ọmọ kí ọba tọlọ́run mu kò bófin nàìjíríà mu. àmọ́ tó fẹ́ rí láyé. àwọn tọrọ àdúrà fún ọlọ́run yóò túbà. kódà kọ̀ wá ní ráyè yìí náà níbi irú ti ń sọ yìí torí àwọn èèyàn kẹ́yìn sí. torí pé ojú àwọn èèyàn ti là. ojú ti là. níjọ́hun ẹbí tó sọ gbogbo Rashidi di Richard lòun tó ní ẹkú rẹ̀ ní nfa wa lọ yìí. bẹ́ẹ̀ni. gbogbo tó sọ Rashidi di kíni. Richard Richard ni pé sọ wálé ìwé yìí bọ́ọ̀bà ti wálé ìwé yìí kò sẹ́sìn. ọ̀dì Richard ntí ó ntó ṣẹlẹ̀ nù. ntó ṣẹlẹ̀ níjọ náà ni. máa wọ́ wa lọ bẹ̀ yìí. wàláyé gbogbo ẹjọ́ bá sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ àwọn. kọ́dà bí ara ń kan wá lọ́wọ́ o. wàá fún ni pé kọ́dà wọn bá pa ayé náà lọ́fẹ́ fọ̀rùn wa kò lè ráyè òun pẹ̀lú orun tí ń wí yìí o. tọ́ prọfsa. ọ̀sẹ̀ sàmànà rẹ̀. ọ̀dà àmì kó forí jì gbogbo wa kó forí jì àwọn náà. tọ́ àdùn bíi tó bá dijọ́ mẹ́jọ àlejò mi látún pàdé. madrasatu dalil shar'i double 08038551234 wasalaamu alaikum wa rahmatullah.